bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ ìkẹ́ àti gẹ̀ fún anabiwa Muhammad ní ìjókòó tí ó kọjá à ń sọ nípa al-aqidatu sahiha ìgbàgbọ́ èyí tó lókun nínú ìgbàgbọ́ èyí tó lálàáfíà a sọ nípa pàtàkì rẹ̀ àtàwọn oore tí láyé àti lọ́jọ́ gbẹ̀ǹde àlùkìyàmá bákan náà ìdàkejì rẹ̀ ẹni tí ó bá ní ìgbàgbọ́ yìí látàrí pé ó ń ṣe ẹbọ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala irú ẹni báwọn kí láǹfààní tó náà tí ó ti bẹ̀ kán jẹ àwọn ìyàwó àwọn ẹ̀tọ́ wo òní yóò dùn onítọ̀hún irú ìyàwó òní yóò sì jẹ́ níjókòó tòní lágbára Ọlọ́run Ọba lábala pàtàkì ìnígbàgbọ́ tọ́lálàáfíà al-aqidatu sahiha lórí ẹ̀ náà ni àmà ti máa tẹ̀síwájú a sọ nípa báwọn ànábì ọlọ́run aleyhi musalatu wa salam bó ti jẹ́ kí wọ́n máa ń ṣe àkọlé kan nípa bó làwọn èèyàn ó sì kọ́kọ́ nígbàgbọ́ nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala ná lẹ́yìn náà a wàá sọ nípa kí ni àkídà sàhíhà òǹgangan tá a ti ń pa láriwo àwọn orígun wo oníbẹ̀ fún kí sílẹ̀ rí lórí kọ̀ọ̀kan àmọ́ wàá tú palẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì bi'idhnillahi ta'ala wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ lábala alákọ̀ọ́kọ́ yẹn ni pé àkìdá tí ó ní àlàáfíà yìí àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run alayhimu salatu wa salam كانت الدعوة إلى هذه العقيدة الصحيحة الإسلامية هي فاتحة دعوتهم جميعا ìmá pèpè lọ síbi ìgbọ́lọ́wọ́n bá gbọ́ ó ní àkọ́kọ́ dáwà àwọn òjíṣẹ́ lọ́wọ́n bá alayhimu salatu wa salam ẹni pé tí wọ́n bá fẹ́ pèpè sẹ́sìn wọn yìí ti bi ìrun bẹ̀rẹ̀ sùmọ́bù ni wọ́n ti bẹ̀rẹ̀ o láti bi ìgbàgbọ́ tọ́lẹ̀ ní tó o fẹ́ máa sìn òun láti kọ́kọ́ mọ̀ ná irú ìgbàgbọ́ wò lẹ́yẹ kó o ní sọ́lọ́wọ́n bá tó fẹ́ máa sìn wọn ò kọ́ sàlàyé àlàyé fún wa ọlọ́run ta ní kọ́ máa jọ́sìn fún wọn sàlàyé bó lọ́lọ́run bó ló ṣe tóbi tó bó ló ṣe pàtàkì tó sọlọ́n ti ń bẹ ni àbọ̀lọ́n tó ti kú irú ọlọ́run wo gangan ni ọba tó ṣe pé ó yẹ ká máa jọ́sìn fún. ẹni tí ò tí ì ní àkídà tí ò tí ì ní gbòǹgbò ẹ̀sìn tí ò tí ì ní lára tó wá ní kọ́ máa dárun gbọ̀n sí torí kíni irun gbọ̀n kíni ọ̀dà sí oníkọ́mọ yà torí kíni àgbọ́yé rí ò tí débi gbogbo eléyìí kò tí mẹ́ńtò ń fẹ́ torí rẹ̀ ṣe ìdí nìtọ́ fi jẹ́ pé àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá aleyhimu ìpèpè sẹ́sìn wọn àkọ́kọ́ tí a fi máa ń bẹ̀rẹ̀ òun náà ni dáàwàtú ilal aqidati sahiha wọ́n máa ń pa àwọn èèyàn lọ síbi ìgbàgbọ́ ètò lálàáfíà ìmọ̀ fọlọ́wọ́n ọba ní káṣoṣo àtàwọn orígun ìgbàgbọ́ yòókù náà nínú suratul Nahl àyà thirty six níbẹ̀ ọlọ́wọ́n bá ń sọ nípa àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá tiẹ̀ ti ṣíwájú ọlọ́ni walaqad ba'athna fi kulli ummatin rasula ani ibudullaha wajtanibu tagut ọlọ́run ní láì àní-àní a ti fi àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan a ti fi sọwọ́ sí ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ kí ni wọ́n jẹ́ fún wọn àní ibudullah iṣẹ́ tí wọ́n máa jẹ́ fún wọn náà ni pé ọlọ́run nìkan ni kẹ́ ẹ máa ṣe o wajtanibu tagut gbogbo nǹkan kí nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ẹ̀yà àjìnà sí ẹni gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátápátá ìpèpè wọn sẹ́sìn ni pé ọlọ́run nìkan ni ẹ máa sìn má bá wọn bọ̀gún má bá wọn bọ Ọbàtálá má bá wọn gbé eégún ọlọ́run ọba tó dá odò ọlọ́run tó dá gbogbo ẹ̀dá ọlọ́run tó dá oòrùn ọba tó dá òṣùpá ọlọ́run yìí nìkan nìkan ẹ̀ máa jọ́sìn fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátá tí ẹ dórí ànábì Musa ànábì Isa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìpèpè wọn nu àníṣe gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba iná máa ń pè àwọn ìjọ wọn lọ síbi pé ani'budullaha ma lakum min ilahin ghayruhu ọlọ́run nìkan ni ẹ máa sìn ẹ lẹ́nìkan kan míì tó yẹ kẹ́ ẹ tún máa jọ́sìn fún kò sẹ́ni tó kápá láti ṣoore kankan fún yín aburú àbíbànújẹ́ tí ń bẹ nínú ọkàn yín ẹni tí ń bẹ nínú òde kò sẹ́ni tó lè túlẹ̀ àfọlọ́wọ́ba nìkan ṣoṣo ariwo ń táwọn ànábì ọlọ́run tí ẹ máa ń pa fáwọn ìjọ wọn nù bẹ́ẹ̀ látòrí òjíṣẹ́ ọlọ́run ọba àkọ́kọ́ ìyẹn ànábì náà noah aleyhi salatu wa salam ìpèpè tiẹ̀ náà nù ànábì hud ànábì saleh ànábì shuaib anabi ibrahim abrahamu bàbá àgbàgbọ́ gbogbo wọn ìpèpè wọn ni pé àní ibudullah ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún ẹ ẹ jìnnà sí gbogbo táwọn èèyàn ti ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run tí dórí anabi isa jésù aleyhi salatu wa salam anabi musa mose aleyhi salatu wa salam tí wàá dórí ẹni tó kàn inú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba lápapọ̀ tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ pèpè sẹ́sìn wọn ìjíhìn rere wọn ohun tí a fi máa ń bẹ̀rẹ̀ rẹ̀ ò ní pé wọ́n máa ń lé àwọn èèyàn kó ń di òòṣà kó ń bè gbàgbọ́ kí gbàgbọ́ lọ síbi ìnígbàgbọ́ tó yanrantí ìnígbàgbọ́ ní ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn màláíkà ọlọ́run àwọn tírà ọlọ́run ìnígbàgbọ́ ń pa pé bá a ṣe lè wò ká pé láyé ètò àmọ̀ kúrò ń bẹ́ẹ̀ a wọnú káàlẹ̀ san a pẹ̀pẹ́ pẹ́pẹ́ ń bẹ̀ ọlọ́run bó jẹ́ adìde a wà á sọ nípa bá a ṣe lólé ayé níwájú ọlọ́run ọba eléyìí ni ìpèpè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni a fi máa ń bẹ̀bẹ̀rẹ̀ o ní kọ́kọ́rọ́ tí a fi máa ń bẹ̀rẹ̀ ìpèpè sẹ́sìn tó bá wá rí bẹ́ẹ̀ ìrẹ́tọ́nà ọba ṣe ní mùsùlùmí yẹ́jìbù ala kulli man arafa hadhihi al-aqidata ba'da al-amal biha ad-da'watu ilayha ìrẹ́tọ́nà ọba ti wá sànú tí gbàgbọ́ yìí ti ti ń bẹ lára rẹ tó sì ti ń lò tó fi ń ṣiṣẹ́ sí má jẹ́ ọmọ lára rẹ nìkan máa pa àwọn èèyàn sẹ́sìn bó sì já wípé ò ní wo aládùúgbò rẹ níran ọlọ́mọdé àríjàmbá ná táyé pé iná ìbánjólé rẹ ó gbìyànjú gara omi kan lọ́ọ́ fà ni ó máa gbìyànjú ń pa bó lẹ́sìn pa iná rẹ bó wá ni ó ṣe là á kó ń bi wíwọ iná iná tó ti pẹ́ ń bá ti lè wọ bẹ̀ báyìí láyà mú tó fi yà wàlà yáhìyà kò ní í sẹ̀mí tó nítumọ̀ kò sì ní í kú iná tó ti pẹ́ ń bá ti lè wọ bẹ̀ tó bá ṣẹbọ wọ bẹ̀ tó tún jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́mọba tó bẹ́ẹ̀ lè wọ iná kò ní jáde kó ń bẹ́ẹ̀ a iná tọrun ó sì lágbára pọ̀ ju táyé lọ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam anábì jámà pé gbogbo nẹ́tà ń dá láyé pátápátá iná tí wọ́n ti ń dá bẹ̀rẹ̀ látòrí ẹ̀dá alákọ̀ọ́kọ́ ti dórí àwọn tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn àwọn bàbá tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n tún máa wá lẹ́yìn gbàtà àtàbákò lórílẹ̀ tán gbogbo náà pátápátá tí wọ́n bá sọ di tí wọ́n bá sọ gbogbo ẹ̀ pọ̀ iná pẹtrol ni iná àrò ni gbogbo ti ń jẹ́ iná pátápátá tí wọ́n bá kó gbogbo ẹ̀ jọ ìdẹ́ ẹyọ kan lọ́sẹ̀ jẹ́ nínú ìdá àádọ́rin seventy tó jẹ́ àdìpẹ́lẹ́ ìyáná ètò náà bá tí ó fi jẹun tó bá wọná tó bá dijọ́ gbẹ̀ǹde àlùkìyámà àníṣe aládùúgbò rẹ bílẹ̀ rẹ bá ń jóná ọ wà bó o ló ṣe là á bó o wà níbi náà àjọ òkú iná tó ṣe wípé iná láéláé ni ẹ bá ti lè wọbẹ̀ kó tún jáde mọ́ ọlọ́run ṣàánú wa o yẹn nípìnlẹ̀ tó jẹ́ mùsùlùmí dandan ni kí wọn náà kó pèpè sẹ́sìn ọ̀rọ̀ ọlọ́run bá mú dé ti gba àwọn èèyàn tó bá wá bẹ̀rẹ̀ níbi àkídà níbi ìgbàgbọ́ creed is first ìgbàgbọ́ nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala ìní nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ kí preaching rẹ tẹ́ ẹ kọ́ dálé lórí ìpèpèsẹ́sìn rẹ ìjìyàn rere ìwàásù ọ̀rọ̀ ọlọ́run ọba lórí ìgbàgbọ́ tó yanrantí ńlọ ẹ̀kọ́ dálé lórí. torí pé ìgbàgbọ́ yìí ó ń gángan nípìlẹ̀ ilé tí ọba ti nípìlẹ̀ wíwó ní màmá wọ̀ àníṣẹ́ ẹni tí ọba ní ìgbàgbọ́ yìí lára gbogbo ń tó bá rí kó ṣe níṣẹ́ ọlọ́run mà ní ìgbà kọ̀mọ̀ní sálẹ̀sà lè lórí tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á gbìyànjú àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa ẹ̀jẹ̀ á pè wọ́n sẹ́sìn bóò ní bàbá wọn bóò ní ó ṣe lókunú bóò ní ó ṣe tó di wọn ní tí wọ́n fi lè wọ àlùjánnà onídẹ̀ra àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba ńlá ti gbọ́ nípa wọn. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà bẹ̀rẹ̀ pèpè rẹ̀ báwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba ti hàn síwájú báwọn náà bí a ṣe bẹ̀rẹ̀ ni. ìgbà tẹ́ntọ́jẹ́ ọba kan fún anábìwá Muhammad yẹn Abu Tọ́líbì bàbá tó tọ́jú bàbá yìí tánà mi fi dàgbà nígbà tó kù sáátà kọjáde láyé ànábì tó ń pè é sẹ́sìn kò sọ pé bàbá ẹ̀ wá bá ń kírun bàbá ẹ̀ yọ zàká bàbá ẹ̀ wá lọ ṣiṣẹ́ ájì ṣùgbọ́n ń tọ́sọ ni pé ìyá àmì ìrẹ́ ọba kan bàbá mi ìrẹ́ ọba kan mi àbúrò bàbá mi kó la ilaha illallah gbọ́dọ̀ la ilaha illallah bá ń wí kọ́ máa jẹ́rìí tí màá ká máa wọ́ pétọ́ a ah, bàbá yìí náà bá mi ṣẹ̀sìn ọlọ́run ọwọ́ náà jẹ́ wà àlùjáde onídàra bàbá yìí rí wí. nínú hadith ètò abdullahi ibn abbas tí ó gbà wá ó náà ń ṣe àfimúlẹ̀ pé àní gbogbo wáàsí tó bá ṣe gbogbo ọ̀rọ̀ náà tó bá báwọn èèyàn sọ láti bí gbòǹgbò láti bí ìpìlẹ̀ láti bí àkídà ibẹ̀ ni kò ti gbé abdullahi ibn abbas ó ní òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ọ̀ràn mu'adh ọmọ jabal ọ̀ràn lọ sí ilẹ̀ yaman ìgbà tí ó fi máa wá lọ ànábì wá pè ó ṣe ìtọ́nisọ́nà ó ṣe fún un bó là á ṣe é pèpè sẹ́sìn ànábì wa ń kọ́ pé bọ́ bá débẹ̀ o bó ṣe ṣe ní o ànábì sọ fún pé ìrẹ́ Mu'adh ìlú Yaman tó ń lọ yìí innaka ta'ti qawman min ahlil kitab falyakun awwalu ma tad'uhum ilayhi shahadata an la ilaha illallah wa fi riwayatin an yuwahhidullah ilẹ̀ Yaman ló ń lọ yìí o tọ́ ọ bá débẹ̀ ọ bá àwọn ìjọ kan pàdé níbẹ̀ ọ bá àwọn èèyàn pàdé àwọn èèyàn kan ọ bá àwọn pàdé níbẹ̀ o àwọn tó bá pàdé yìí wọ́n èyí sópe o min alil kitab ní àwọn tọ́lọ́wọ́n bá tó ti fún ní tíra síwájú làwọn tí wọ́n pọ̀ jù tó bá ń bẹ́ o tó bá wá rí bẹ́ẹ̀ faliyakun awwal ma tad'uhum ilayhi àkọ́kọ́ wáàsí rẹ̀ àkọ́kọ́ ìpèpè sẹ́sìn ọlọ́run bá tó kọ́kọ́ ṣe fún wọn níbẹ̀ ó ní pé shahadati an la ilaha kí wọ́n jẹ́rìí kí wọ́n gbà tọkàntọkàn kí wọ́n wí lórí ahọ́n ká sì máa fi ṣiṣẹ́ sí pé àní kò sí ẹnìkankan tí ìjọsìn òdodo tó sí àfọlọ́wọn bá nìkan so nínú ẹgbà ọ̀rọ̀ mi àkọ́kọ́ tí kọ́kọ́ pè wọ́n sí ni pé kí wọ́n fà so fọlọ́n kángbà pé ọlọ́wọ́n bá nìkan ńlá máa jọ́sìn fún fàyínì ń mọ àtọ̀ ọ̀run kalẹ̀ dáàlìkà tí wọ́n bá wá tẹ̀lé ọ̀nbí eléyìn tí wọ́n gbọ́ sí ọ lẹ́nu tí wọ́n kọ́ tí wọ́n dá padà sí ọ lẹ́nu àjẹpẹ́ ntọ́ wà fi kéjì ni pé fàálímù anna allah aftarada alayhim khamsa salawatin fi kulli yawmin wa layla ṣe wàá sọ̀rọ̀ nípa àrùn fún wa àkìídà ni ó kọ́kọ́ síwájú ìgbàgbọ́ ni ó kọ́kọ́ síwájú náà kìí sọ̀rọ̀ nípa àrùn ni ó kọ́kọ́ síwájú tí bá lákìídà tán wàá ṣẹ̀ṣẹ̀ wàá sọ fún pé tọ̀ ọlọ́mọ tó pa yín láṣẹ oníkẹ́ máa kírun wákàtí márùn lálàfo ọ̀sán àtàlẹ́ lọ́lọ́ni kẹ́ máa fi kí tí bá tún wá gbélé yùn sí ẹlẹ́nu tán fàyínihùn àtọ̀run kalẹ̀ dàrí fàálímùhùn anàlọ́ àfitàrọ̀dà àlẹ́yìn sọ́dọ̀kọ̀tàn tó ọ̀kọ̀tàn mí ní agniya yìí fàtúrọ̀dù àláfọkọ̀rọ̀ yìí tó wá ṣe àlàyé fún agbẹ́tọ̀ ẹ ti ń bá mi kírun nǹkan míì tó ń bẹ tọ́lọ́run tó ṣe fún yín kí nǹkan ọ̀hún òun náà ni wípé kẹ́ ẹ máa ṣe àfọ̀mọ́ owó yín pẹ̀lú kẹ́ ẹ máa yọ zàká òróǹro tí máa ń ba owó jẹ́ ẹ máa yọ zàká nínú owó yín àwọn tí wọ́n jẹ́ láìní àwọn tí wọn ò rí jẹ rárá àwọn tí wọn ò rí jẹ tó nǹkan àwọn tó ṣe wípé emmanuel ò tí ì jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ̀ nínú gbáyà wọn ẹ fi sàká ẹ fi tù wọn lójú ẹ fi pè wọn wọnú ẹ̀sìn àwọn tí wọn jẹ gbèsè àwọn tí wọn bẹ nígbèkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bọ́lọ́wọ́ bàbá ṣe kàálẹ̀ yẹn ni pé jí ó dá wọn lójú pé tọ́ nǹkan alákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ nípa Ọlọ́hun Ọba nǹkan ẹlẹ́ẹ̀kejì ìrun ló sì wá kan zaka ààwẹ̀ gbígbà hajj òní ọ̀wà jẹ́ òpin lábala tó jẹmọ́ nípa al-Islam kí ni tá a fẹ́ lò láàrin ni wípé òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam ìgbà tí ń fún Mu'adh bin Jabal tí ń fún nídánilẹ́kọ̀ọ́ nípa bá a ṣe pèpè sẹ́sìn ọlọ́run ọba lórí àkìídà ńlá nẹ́bì ti bẹ̀rẹ̀ ìgbàgbọ́ tó yanjú tó yẹ ká kọ́ ní nípa ọlọ́run ọba subhanahu wa àtàwọn ìgbàgbọ́ yòókù náà àkọ́kọ́ ń tá fi bẹ̀rẹ̀ ìpèpè fẹ́sìn ọlọ́run ọba òun hadith yìí àárí nínú sahih bukhari àti sahih muslim ẹni pé hadith tó lálàáfíà tá a lè fi ṣe ẹ̀rí ni lẹ́yìn bàtà tí a mọ pàtàkì àkídà tán ní àkídà tí ó lálàáfíà nítorí wákà lẹ́yìn rẹ̀ ní ìsìn ni wípé àkídà àkídà tá a ti ń wíhun kí ni túmọ̀ àlàákídà tu as-sahiha bó o làkídà hùn irú ìgbàgbọ́ tá a ní hùn báwo ni ó ṣe rí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé al-imanu billahi wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhiri wal imani bil qadari khayrihi wa sharrihi. wa hadhihi al-usul دلت عليها نصوص كثيرة من الكتاب والسنة وأجمعت عليها الأمة orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà nù àwọn gbòǹgbò gbàgbọ́ àwọn kò ṣeé má ní tá a gbọ́dọ̀ má rí lára kó wá wọn làwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí mo kà wọn kí làwọn nǹkan náà ìnígbàgbọ́ sọlọ́wọ́n ọba gbọ́lọ́wọ́n ọba Ta'ala gbàgbọ́ àwọn màláíkà nígbàgbọ́ nínú wọn àwọn tí lọ́wọ́n gbà wọ́n gbọ́ má ṣàtakò àwọn òjíṣẹ́ lọ́wọ́n gbà wọ́n gbọ́ do not discriminate má sóyìnyà láàrin wọn òjíṣẹ́ lọ́wọ́n ọba wal yawmil akhiri ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà gbàgbọ́ má rò pé ikú ńlẹ̀ ẹ bá ti lè kú tiẹ̀ gbénu rárá wal imanu bil tí wọ́n á nígbàgbọ́ nípa àyàmá kádàrá ntọ́ ṣẹlẹ̀ ọ̀nà ilé ayé ntọ́ nkọjú ntọ́ nbá fínra ó dáa ni àbí ò tiẹ̀ dáa bẹ́ẹ̀ pé àkọọ́lẹ̀ tiẹ̀ nu àyànmánu ìdájọ́ ọlọ́run bá tó kọ̀ lé ọlọ́rin nu wá ṣe sùúrù ṣe faradà lórí àwọn ètí ọba tí ọlọ́run nínú àwọn tí ń bí kátàkàdàrà ń gbé wá ní sùúrù ṣe faradà ọ̀rọ̀ tó dáa jọjáde lẹ́nu rẹ̀ lásìpàṣẹ bẹ́ẹ̀ ó rí ìyege ọ̀la kò ń bi àdánwò sílẹ̀ ayé yìí àsánsán kèkédá àdánwò ni kálukú ni tiẹ̀ ọ́ ba abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọ́ pọ̀ jù fẹ́ni kọ̀ọ̀kan wa aburú ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. àwọn tá a wá kàálẹ̀ bíi orígun ìgbàgbọ́ yìí gbogbo ẹ̀ pátápátá ọlẹ́rì o nínú tírọ̀ Ọlọ́run ẹ̀rí ẹ̀kún bẹ́ẹ̀ nínú sunan níbo Muhammad sallallahu alayhi wa sallam kódà ẹnu àwọn àáfàá kò lórí wípé àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí orígun ẹ̀sìn ńlọ́jẹ́ bá a bá ti rí kò sẹ́sìn ìnípa àwọn nǹkan yìí àgbọ̀dọ̀ rí ẹjẹ́ àìní tẹ́lọ̀ lọ́wọ́ bá wò nínú Al-Qur'ani alápàdé bóyá tiẹ̀ ráwọn ẹ̀rí kan bómi tí ó gbé ntàn wíyì tí ó gbé lẹ́sẹ̀ nínú Suratul Baqara Allah subhanahu wa ta'ala sọ pé laysa al-birra an tuwallu wujuhakum قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين ọlọ́ni lẹ́yìísà lè bẹ̀rọ̀ kìí ṣe ìgbàgbọ́ ni à ń tún wá lò ojú akọ̀m kíbalẹ̀ al-mashriqi wal-maghribi kẹ́ẹ̀dójú yín kọ ibi tóòrùn ti ń yọ àìbi tóòrùn ti ń wọ̀ eléyìí ò sí inú gbàgbọ́ tàbí ṣe é rí ọmọ lórí pé ẹ dojúkọ bí tóòrùn ti ń yọ àbí bí tóòrùn ti ń wọ̀ kí wàá ní ti ń jẹ́ gbàgbọ́ kí ni ti ń jẹ́ sí olóore ìrọ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wà ni walakinna al-birra man amana billahi wal yawmil akhiri wal malaikati wal kitabi wan nabiyyin ọlọ́ni walakinna al-birra ṣùgbọ́n tá a lè pè ní dáadáa ń tá lè pè ní gbàgbọ́ ń tá lè pè ní sẹ́ olóore man amana billahi tẹkidiru rẹ̀ ni pé ìmánu mọ̀ni amana billah ìgbàgbọ́ ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ eléyìí ò gangan ni gbàgbọ́ o ẹni tá a lè sọ pé gbọ́lọ́wọ́ gbọ́ ilẹ̀ ẹni tá a lè sọ pé nígbàgbọ́ ilẹ̀ ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wal yawmil akhiri ó nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn ó gbà pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú wal malaikati ó nígbàgbọ́ sáwọn ẹ̀dá tá a fojú rí ṣùgbọ́n àwọn iṣẹ́ rere wọ́n ń ṣe àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ó já mọ̀ wípé wọ́n ń bẹ nítòótọ́ náà làwọn màláíkà he believes in angels ó nígbàgbọ́ náà mọ̀ màláìka wàlìkítàb ó nígbàgbọ́ nípa àwọn tíra ìtọ́nà ọba subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ wà nàbíyìn bẹ́ẹ̀ ló nígbàgbọ́ nípa àwọn ànábì ọlọ́run tábà ń fi ọkàn bá a lọ nǹkan márùn lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ńlọ́dàkọ láàrin al-imanu billah al-imanu bil yawmil akhir bil malaikati bil kitab wà nàbíyìn ìkẹfà wa ń kọ́ nínú suratul ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́ni gbogbo nǹkan pátápátá òun ti dá tó ń ti kádàrá rẹ̀ gbogbo nǹkan pátá òun ti dá tó ń ti àyànmọ́ rẹ̀ tó ń ti àkọọ́lẹ̀ rẹ̀ à àkọọ́lẹ̀ burúkú ọlọ́mọdé òkú lẹ́ni kọ̀ọ̀kan wà lórí o yẹn ni pé àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí ó ní pilẹ̀ ó ní gbòǹgbò nínú ẹ̀sìn Ọlọ́hun Subhanahu wa Ta'ala nínú Suratul Baqara bákan náà nínú àyà èyí tó sì kejì tí Suratul Baqara tí ó fi parí second to the last ọlọ́run sọ ń bẹ̀ pé amana ar-rasul bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri ọlọ́run ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ lọ́wọ́ bá onígbàgbọ́ bima unzila ilayhi sí bá tó sọ̀kalẹ̀ fún onáni alukurani alápàlẹ́ ní tí a sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́hun ọba rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí a jẹ́ onígbàgbọ́ òdodo àwọn náà nígbàgbọ́ kullun amana billahi gbogbo ní agbọ́ Ọlọ́hun ọba gbọ́ wọn ò fi má lórí Ọlọ́hun ọba nìkan wọn màláíkà tì wọn gba àwọn màláíkà Ọlọ́hun gbọ́ àwọn tí Ọlọ́hun ọba wọn gbàgbọ́ wa rusulihi àwọn òjíṣẹ́ Ọlọ́hun ọba wọn gbà wọn gbọ́ la nufarriqu àwọn ànábì yòókù àwọn òjíṣẹ́ lọ́wọ́n bá yòókù ànígbà wọn gbọ́ bí ìgbà pa àgbọ̀ lọ́wọ́n bá gbọ́ náà nù gbogbo wọn pátápátá ńlá gbàgbọ́ o eléyìí tún jẹ́ àyà mi tí ń ṣe àfimúlẹ̀ pé àníṣẹ́ dandan oníká ìgbàgbọ́ sáwọn nǹkan tí a wí yìí ká nígbàgbọ́ sí dandan ló láàyè mi ọlọ́ni wa man yakfuru billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri fọkọ́dí dọ́là dọ́là là ń bá yín dá ọlọ́ni ẹni yòówù tọ́bí ilé ṣàì nígbàgbọ́ sọ́lọ́n ẹ̀ ń bá kọ́tọ́ lọ́wọ́ bá sílẹ̀ ẹni tó bá ṣàyọ̀ àkókò nàkí sọ́lọ́wọ́ bá ẹni tó bá ṣe kẹfìrí sọ́lọ́n ẹni tí ò bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò gbọ́ àwọn màláíkà rẹ̀ gbọ́ tí ò gbọ́ àwọn tí Ọlọ́run bá gbọ́ tí ò gbọ́ òjíṣẹ́ Ọlọ́run bá gbọ́ tó tún sọ pé ò sí àjínde lẹ́yìn ikú tí ò nígbàgbọ́ pé àjínde ń bẹ lẹ́yìn ikú ọlọ́ni ẹ̀fìrí ẹni bá ń sílẹ̀ fàkọ̀dọ́là ó ti sọnù dọ̀làlà bàyìndà ó ti sọnù nínú àánú tó jìnnà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ibẹ̀ ló nítọ̀hún lọ́wà yẹn ni pé àyà yìí náà ó ń ṣe àfimúlẹ̀ ìdàkejì ìgbọ́lọ́wọ́n bá gbọ́ òun náà ni àìgbàgbọ́ ẹni tí ó bá gbàgbọ́ kí ni jìyà rẹ̀ wọ́n nínú iná ló ń tọ̀hún ó dé sí tábàdíjọ́ ìmọ̀dàlẹ̀ kíámà àti pé onítọ̀hún ti ṣìnà ó ti sọnù ọlọ́run ò má jẹ́ àsọnù ká tó mọ̀jẹ̀ asọnù kótó dípa asọnù bàbá tún wá sọnù tán ọlọ́run mọ̀jẹ̀ asọnù lẹ́yìn rẹ̀ wọlé ìkú méjì lọ́wọ́ bá nínú àdé sọ̀rọ̀ láàfíà òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam nígbà tí malako Jibril tó wá bi léèrè wípé eré òjíṣẹ́ lọ́wọ́ bá kíni tí ń jẹ́ imani kíni tí ń jẹ́ islam kíni tí ń jẹ́ ihsan ọjọ́ wo la yóò sì parẹ́ anabi dá lóhùn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sùgbọ́n bí tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ ni wípé fa akhbirni anil iman ṣàlàyé fún mi kíni tí ń jẹ́ ìgbàgbọ́ àwọn iṣẹ́ ni màá ṣe àwọn nǹkan wo ni màá tún mú mọ́ àwọn títí ń bẹ ńlẹ̀ kí n tó lè jẹ́ múmìnì kí n tó lè jẹ́ ntí ọgbọ̀n náà bá gbọ́ ànábì wọn si ní fún pé àǹtó òmìnira bìlà wà màlà ìkàtì wà kùtùbì wà rùsùlì wà lìyẹ́ òmìnira àkèrè wà àǹtó òmìnira bìlà kọ́dàrí khairihi wà sharrihi. ohun tí ń jẹ́ ìgbàgbọ́ oníkọ́kọ́ nígbàgbọ́ sọ́lọ́wọ́ bá ná àwọn màláíkà ó nígbàgbọ́ sí ó nígbàgbọ́ sí kádàrá ó tún wá nígbàgbọ́ sí kádàrá yálà ń tó ń ṣẹlẹ̀ sí ọ ń tó dùn mọ́ nínú àbí tí ò dùn mọ́ nínú gbàpọ̀ lọ́wọ́ ọba lọ́ba tó ṣe ọlọ́run lọ́ba tó kọ́ lẹ̀ ọjọ́ mi làfẹ́ lò nílé ayé níjọ́ láì fi lé ayé yìí lẹ̀ làwọn Yorùbá fi sọ pé ayé lọ́jà ọ̀run gangan nílé yẹn ní pélé ayé yìí bígbà tí yàn kàn jẹ́ onírìn àjò tí ń ré kọjá lọ tó wá rí abẹ́ igi tó lòjì jẹ́ ń ra kí n sinmi ń bí bí ilé ayé bó ṣe rí nù ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa àgbà pé ayé ṣe rí nu ìdí nìtọ́ fi jẹ́ wípé ntọ́pọ̀lọpọ̀ ọ̀jẹ̀ wọlé o ti rí o ti jẹ́ ntí ọ̀jẹ̀ bí ọba ṣiṣẹ́ mọ́ lẹ́yìn owó tó ti nílé alihamudulilayi bí ọba ṣiṣẹ́ mọ́ táwọn ọmọ rẹ̀ náà ọba tún ṣiṣẹ́ ntí ọ̀jẹ̀ o ti wà ńlẹ̀ ntáwọn ọmọ rẹ̀ náà tún jẹ́ o ti wà ńlẹ̀ táwọn ọmọ ọmọ gan o ti wà ńlẹ̀ ebùwà náà là ń fetí kọ nínú ìròyìn àwọn tí a ń sòwò Nàìjíríà tí a ń ṣe báṣubàṣu bọ́wọ́ sì ń bà wọ́n níkọ̀ọ̀kan gbogbo àwọn tá à ń fojú okùn wò ni wọn ò jẹ́ ní àgbà yìí o kọ́nà Subhanahu wa Ta'ala kó ṣàánú wa kí ni tó fà á àìnígbàgbọ́ pé ọjọ́ gbèǹde àlùkìyàmà ọ̀nbẹ ni bí wọ́n bá nígbàgbọ́ pé ọjọ́ gbèǹde àlùkìyàmà ọ̀nbẹ tí kálukú tí ó wà á jábọ̀ bó o ní kọ́bọ̀ báwo ló ṣe di sílẹ̀ báwo ni sílẹ̀ báwo ló ṣe di náírà bó náírà bó ló ṣe di hundred bó ni hundred ó ṣe di one thousand one thousand bó ló ṣe di million million bó ló ṣe di billion billions báwo ló ṣe wá di trillion tẹ́pà bá nígbà pé gbogbo ẹ̀ pátápátá ńlá jábọ̀ àìnígbàgbọ́ ìní nfaka máa kówó olùjẹ àìnígbàgbọ́ ìní nfaka digunjalè àìnígbàgbọ́ ní nfaka máa fọwọ́ ọ̀la gbani lójú bàbá nígbà òpẹ́ nìkan bẹ ti ń jọlọ́run tẹ́ pé bí wọ́n bá ti ń rò pé ẹnìkan kan ò rí ọ tọ́ bá nígbà wò pé ọlọ́run máa ń rí mi gbogbo òsè mi pátápátá ọlọ́run máa ń rí ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n nígbà tí ń bẹ lọ́hùn ó ní yá máa ń yàrá máa fi dọ̀mí rí wa yasma'u antal mu'in dole kó lè má yóò ta wa kọ́run ó ní yá máa ń yàrá máa fi dọ̀mí mo pèrè ọlọ́run bá ọba tó ṣe wípé ntí ń bẹ nù igbá àyà tí ń bẹ nù ọkàn kálukú ọba tí ń rí rẹ ni mò ń ké pè àwọn Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ aláàmù lọ́dàkùn délẹ̀ àmì etí nírun etí nírun wàlẹ́ ọlọ́run ọba mọ̀ yá mà ń yára ọmọ àfi dọ̀mí rè wọ̀ yàsí márùn ọba tí ń rí gbogbo nǹkan pátápátá gbogbo ntí mẹ́nu gbá àyà gbogbo ntọ́ pamọ́ gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba ìní ń rí àwọn Yorùbá ní ìmúníkà kò gbóòórùn àṣebi ọlọ́run máa ṣebi kí wọ́n tó da irú ibi tí ó wù wù ẹ̀ pátápátá ọlọ́run bá ń lò tì máa àìnígbàgbọ́ nípa arú ọlọ́run ọba òun àìnígbàgbọ́ nípa pàwọn mọ̀lẹ́kà kan bẹ tí ń sọ wa lọ́wọ́ tí ń sọ wa lẹ́sẹ̀ àwọn tá à ń ṣe tọ́jọ́sẹ̀ rí wọ́n ń kọ́ lẹ̀ àwọn tá à ń ṣe láìda wọ́n ń kọ́ lẹ̀ àìní àwọn ìgbàgbọ́ yìí ládógúnjalè fi ń digun jalè lẹ́ǹtí ń kówó jẹ ní fi ń kówó jẹ láwọn yẹn fi ń wò nsonson pé a ah, kọ̀sẹ́nìkan kan bẹ̀ tí ó wù àbàjẹ́ táyípa bá nígbàgbọ́ nípa ọlọ́run ta nígbàgbọ́ ń pa àwọn òjíṣẹ́ ọlọ́run ta nígbàgbọ́ ń pa àwọn màláìka ọlọ́run ta nígbàgbọ́ ń pa ọjọ́ ọ̀gbìn dàlùkìámẹ́ ta nígbàgbọ́ ń pa kádàrá òní sọmọlọ́mọ òní yàndídìrín òní yọmọlọ́mọ òní dàlórírò bí kò sì pé ó gbàgbọ́ wípé tọ̀ oore tiẹ̀ ló déhùn oore tèmi náà ń bọ̀ wá àwọn Yorùbá ní ká yọ̀ fọlọ́mọ káàánú ò lè bá a dọ́lọ́mọ ntọ́gbé alọ síbẹ̀ ni wípé àníṣe ọlọ́run wàmẹ́yẹ fúrúbìláyì ẹnì yòówù tí ò bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí ò gba àwọn màláíkà gbọ́ tí ò ní gbàgbọ́ náà àwọn tí rọ ọlọ́run ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kò ní gbàgbọ́ sí irú ẹni báwọn ọlọ́run ló ti sọnù ní sọnù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ tó jìnnà sí ojú ọ̀nà láfíà sọ pàànàbì sallallahu alaihi wasallam nígbà tí malako Jibril tó wá bá nàbì ó wá béèrè nípa oríṣi àwọn nǹkan bíi mélòó kan lára ẹni ìgbàgbọ́ sọ fún mi àwọn nǹkan wo ló kí n dì mẹ́rù kí n lè bàjẹ́ mùmínì ànábì ní ọgbọ́n náà bá àwọn màláíkà ó gbà wọ́n gbọ́ àwọn tírà Ọlọ́run ó gbà wọ́n gbọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run ó gbà wọ́n ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà gbọ́ kádàrá àyànmọ́ àkọọ́lẹ̀ ó nígbàgbọ́ sí i ntọ́sẹ̀lẹ̀ sí ojú oore ni àbọ̀jẹ́ ibi ó ń láti nígbàgbọ́ sí i ẹ̀ ń bá wá kùnà láti nígbàgbọ́ sáwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà èyí tá a kà á lẹ̀ yìí irú ẹni báwọn is an unbeliever kì í ṣe ń tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ aláìgbàgbọ́ aláìnígbàgbọ́ ńlọnítọ̀hún ńlọjẹ́ kílẹ̀ rí eléyìí nínú àyá alukur'an ọlọ́ni innal ladhina yakfuruna billahi wa rusulihi wa yuriduna an yufarriqu bayna Allahi wa rusulihi wa yaquluna nu'minu biba'din wa nakfuru biba'din wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila ulaika humul kafiruna haqqan wa a'tadna lil kafirin 'adaban ọlọ́run ní innal ladhina yakfuruna billah dájúdájú gbogbo àwọn ẹ̀dá tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n sẹ̀yà kókó nàké sọ́lọ́wọ́n bá wọ́n ta kété sígbàgbọ́ tó yẹ kí wọ́n ní sọ́lọ́wọ́n bá wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n sàyìn mọ́rin sọ́lọ́wọ́n bá bí wọn ò ṣe gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn ò gbà wọn òjíṣẹ́ lọ́wọ́n bá wọn ò gbà wọn gbọ́ agbọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ́wọ́n bá sójú wayoriduna yufarriqu bayna Allahi wa rusuli àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ wọ́n ń gbìyànjú wọ́n ń làkàkà wọ́n ń sakitiyan wọ́n ń sapá lórí àti sòǹpinya láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ ẹ̀yìn agbọ́lọ́run gbọ́ ànígbà àwọn òjíṣẹ́ gbọ́ àbá gbòjíṣẹ́ báyìí gbọ́ ànígbà òjíṣẹ́ báyìí ànígbà gbọ́. wayakuluna nu'minu bi ba'din wa nakfuru bi ba'd tí wọ́n sọ pé tọ́ àgbà apá kan náà àwọn òjíṣẹ́ àgbà wọn gbọ́ àwọn òjíṣẹ́ kan ànígbà wọn gbọ́ wàyòrìdúnà yẹtẹ́kìdù bẹ́yìn nàdàlẹ́ kàṣẹ́bíyẹ́lá tí a rò pé àwọn lè rọ́nà lọ nípasẹ̀ eléyìí ọlọ́ni ẹ̀ sọ fún wọn ọ̀làyíkà wọn lè kàfìrú nà hakọ́ àwọn gan ni kẹfẹ́rí tòótọ́ àwọn ni kẹfẹ́rí tó yanjú àwọn gàgà làwọn tí wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ wà á tẹ́dínà lílẹ̀ kàfìrí àdábà mọ̀hìnà ìyà tí máa ń yẹpẹrẹ ẹ̀dá ìyà tí èjì ò jéèyàn ìyà tí tíyàn fi máa ń dẹni ẹ̀ nínú ná ọlọ́run láàfin jẹ wọn tọ́ba díjọ́ gbẹ̀ǹdẹ̀ alùkìyàmà bíi yóò ṣe máa níjòkó tèyí ọ̀nà pẹ̀lú ògbọ́nà ọba níjòkó tí ń bọ̀ á tún máa tẹ̀síwájú níbi tí adé dúró yìí abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìfọkànbalẹ̀ ọlọ́run ṣe fẹ́ni kọ̀ọ̀kan wà nínú ilé láàrin ìlú lẹ́nu iṣẹ́ ọlọ́run fi á lẹ́mìí balẹ̀ níta ń bẹ̀rẹ̀ lórí lọ́dọ̀ náà ọlọ́run ṣe fún wa èyí tá a mọ̀ lórí tá a rántí mọ̀ pòórè ni àìmọ̀ wa tí ò jẹ́ abéèrè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa ṣe gbé ẹ̀ fún wa rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى